mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń fẹ́ kó rọra ṣayé o ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò àti arúgbó àti sisi àti boyfriend and girlfriend uncle aunty brother sister mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yìí Miliki Express ẹ̀ bẹ́ẹ̀ ni ti every Wednesday tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ lọ́sì ìfẹ́ lọ́tún ìfẹ́ lókè ìfẹ́ nísàlẹ̀ gbogbo ìfẹ́ ni nítorí ìfẹ́ làkọjá òfin ìfẹ́ ló borí ohun gbogbo ìgbàkúgbà tẹ́ bá ti rí mi ọmọ yín ọmọ kékeré jòjò ló ọmọ pupa táyà yín ọkọ làwọn Miliki Express kan ṣoṣo orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ yín Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògùnkọ̀yà méjì sàn yẹn mọ̀ gbẹ́mìrín ìsàfowórà abídí abídí gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dáwọ̀ àwọn ọmọ káwò kábíyèsí ọmọ oníjẹ̀bú ìṣàn yẹn mọ̀ jẹ̀bú tó ṣàmọ́pra tó gbàsíkì ó yà mo dábúrú wọn mo gbé fún yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé ìgbàkúgbà tẹ́ bá dẹ̀ ti rọ́ọ̀rọ̀ tèmi kí ló dá lórí ìfẹ́ ni ìfẹ́ lọ́tún ìfẹ́ lósì ìfẹ́ lókè ìfẹ́ ọ̀fẹ́ nísàlẹ̀ má dẹ̀ máa ní àǹfààní láti máa bá yín sọ̀rọ̀ lórí àkòrí kan bó bá ṣe lọ láàrin àwọn gbajúmọ̀ ní abala ti ìfẹ́ wọn màá tún máa já yín sí a tún ní ìpele tí màá tún ní ọ̀rọ̀ ráńpẹ́ tí màá tún bá yín sọ ẹ má gbàgbé pé mo ṣe mú gbogbo ẹ̀ nípele ìpele àwọn orin tó ń sọ gangan àwọn orin tó ń ṣẹlẹ̀ gangan a máa fi gba a máa fi gba lẹ́yìn ẹ wá mọ̀ pé ìgbà kópa tí bá ti rí mi tí mo sọ̀rọ̀ díẹ̀ kẹ́kọ̀ọ́ ṣé kí ni ẹ gbé bọ́ọ̀dì kẹ́ gbé sóni ká mú ijó yẹn ká mú lóní pẹrẹ o àmọ́ kó tó pé àkọlù agbami àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé Eh, wọ́n ìparun ló ń ṣíwájú ìgbéraga eh, wọ́n ní pété ọba ti ń gbéraga báyìí ohun tó tẹ̀lé òun náà ni ìparun èèyàn tó jẹ́ pé gbogbo ipò tí gbogbo wa bá bára láyè àárín àárín la wà ibi tí wọ́n wò ń pa agbára tiẹ̀ mọ owó tiẹ̀ mọ ọ̀rọ̀ tiẹ̀ mọ ibẹ̀ ni tiẹ̀ lòmíì ti bẹ̀rẹ̀ ẹ eh, wá rọra ṣayé jẹ́jẹ́ kò wá ṣe pé nítorí onílé ní ẹni tó ń fojú wò pé kò lè ní lọ́la kò lè wá padà ní ìgbà máa ń yí àsìkò máa ń yí ó yí sọ́dọ̀ tiẹ̀ lẹ́nìí lẹ́nu tó ní pé ò ṣe ìwọ náà ìrànlọ́wọ́ lè dé ọ̀dọ̀ tiẹ̀ tó yẹ pé ìwọ náà máa wà dọ́dọ̀ tiẹ̀ ẹ àsìkò tó wá ń lò lẹ́nìí lò ó dáadáa má jẹ́ kí ìgbéraga bẹ̀rẹ̀ mo sọ lẹ́ǹkan wọn ni pé ìparun òun ló òun ló ń tẹ̀lé ìgbéraga tí ìgbéraga bá ti ṣíwájú báyìí ìparun òun ló máa tẹ̀lé mí ní máa ní àǹfààní àti sọ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ lẹ́yìn tá a ti máa gbọ́ ilé òun ni la kọ́ fẹ́ fi ṣí ojú wake up láti ẹnu Zlatan ìbílẹ̀ ó ní pé wake up ìtumọ̀ ẹ̀ jí ẹ má sùn ìwọ ọ̀lẹ yẹn ó yá jí má sùn. ẹ káàbọ̀ padà yìí tèmi lórí ètò wa ètò yìí Express ẹ bẹ́ẹ̀ ni ó náà ni a ṣe wà lórí abala tí màá ti máa sọ̀rọ̀ nípa àkòrí èyí tí mo mú wá fún yín kí ni àkòrí tí mo mú wá mo farabalẹ̀ lọ wá ni mo farabalẹ̀ lọ wá wá òun náà ni ṣó yẹ kí ìlera ara kó máa ní ṣe pẹ̀lú bóyá a máa fẹ́ra wa o àbá àní fẹ́ra wa yẹn láàrin àwọn olólùfẹ́ tó ti fẹ́ di lọ́kọláya ìlera ara olóyìnbó pé should health be the determinant in relationship ìlera ara ṣó yẹ kó máa ní ṣe pẹ̀lú ṣá máa fẹ́ra wa àbí àní fẹ́ra wa ṣáríkì ní ó jẹ́ ohun tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò kọ́ bí ara sí ọmọ á jẹ́ kí ìfẹ́ bò wọ́n lójú gbogbo ohun tó yẹ kó ṣe létòlétò gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kó ṣe ó yẹ tó yẹ kó ṣe láti fi mọ̀ bóyá àwọn méjèèjì ò bóyá wọ́n lè bára wọn ṣe ọkọ àti aya àbí wọ́n lè bára wọn di alẹ́ ó yẹ kí gbogbo àwọn kíni ó yẹ kó lọ ṣèwádìí ṣùgbọ́n àwọn míì ìfẹ́ ti bo ojú gbogbo ẹ̀ eléyìí ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé mi tó jẹ́ pé ẹ máa gbọ́n pé ọkọ inú ilé ss as ìyàwó inú ilé as tó dẹ̀ jẹ́ pé ìgbà táwọn àwọn àwọn dókítà tó ti gbé yẹ̀ wọ́n ní pé rárá kò ṣeé ṣe kí as àti as kò fẹ́ra wọn torí kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ wọn ni wọ́n pé wọ́n máa bí ss àwọn yẹn dẹ̀ lọ́pẹ̀ ní ẹ síkúsẹ̀ àwọn yẹn ni wọn ò ní apọn ìṣẹ́jú ìṣẹ́jú ní àárẹ̀ ń gbé wọn sọ́lẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó pẹ̀lú àwọn tó yẹ kó máa fi wo ìlera ara èyí tó dẹ̀ tí mo tún rí nípa ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ pé ṣé ọkọ irú èèyàn tí ọkọ jẹ́ o ṣé èèyàn tó yẹ pé ó lè fi ẹ̀jẹ̀ lẹ̀ tí bóyá fún ọmọ àbí fún ìyàwó tí ó bá nílò ẹ̀jẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ó yẹ ó jẹ́ ohun tó yẹ káwọn èèyàn gbé yẹ̀wò kó tó di pé àwọn èèyàn ṣègbéyàwó ìyẹn náà wà ń bẹ̀ apá ibi tí ibì kan náà dẹ̀ tó wà tó yẹ pé ó yẹ kí ọlọ́run wo ṣèwádìí àwọn àìsàn kan máa wà tó yẹ pé èèyàn máa ń jogún bá ni nínú ẹbí nínú ìdílé àwọn kíni ó yẹ kéèyàn farabalẹ̀ ṣe ìwádìí ẹ̀ pé ṣó ṣeé ṣe àwọn míì ó lè jẹ́ bí àbí ti ojú ibi ojú dídùn àwọn kan wà ó lè jẹ́ bí orí fífọ́ àwọn kan wà ó pín sọ́nà oríṣiríṣi àwọn ìlera ara ẹ̀ ṣó yẹ kéèyàn máa wò kéèyàn tó ṣe ìgbéyàwó gbogbo ẹ̀ mo kọ́kọ́ kàálẹ̀ fún yín àwọn tí mo mọ̀ pé ó yẹ kéèyàn ń wò kó tó di pé nínú ìlera ara ni o pé ṣó yẹ kéèyàn wò kó tó di pé èèyàn gbé ọkọ àbí aya sílé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti ka gbogbo ilé ẹ jẹ́ kan sáré dókè lọ́n ká ló gbọ́ bá mi lọ láti ẹnu ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni bá mi lọ lẹ gbọ́ láti ẹnu Tọ́lá ní featuring Ricardo Banks ẹ̀ bẹ́ẹ̀ ni ó yà for so long ẹ̀ pàdádá. bẹ́ẹ̀ ni ìfẹ́ tiẹ̀ wá ń wùṣẹ́ nígbà tí mo gbórin yẹn láti ẹnu Tọ́lá ní àti Ricardo Banks hmm, iṣẹ́ takuntakun ló ṣe sí yẹn. ẹ lórí ọkùnrin èyí tí mo mẹ́nubà tí mò ń sọ̀rọ̀ lé lórí pé ṣó kí ìlera ara níṣe pẹ̀lú a máa fẹ́ra wa àbá ní fẹ́ra wa ẹ má jẹ́ kí a jẹ́ kí ìfẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú eléyìí ló ń jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí mi tó ń dá àwọn ẹ̀mí ọmọ tó ń bí wọ́n ń dalé gbòdò tó yẹ pé ẹ máa rí ọmọ àwọn ọmọ ẹsẹ̀ sọ́mọ́ máa nọ́tọ̀ owó owó owó owó lọ́mọ máa ná gbogbo wọn kínní nítorí àsìkò ìfẹ́ wọn ti jẹ́ kí ìfẹ́ bo gbogbo ẹ̀ lójú ó jẹ́ ohun tó jẹ́ pé ó wà nú àwọn nǹkan tó ṣe pàtàkì téèyàn gbọ́dọ̀ wò kéèyàn tó ṣe ìgbéyàwó tẹ́ bá rí pé asas rárá kò lè work ẹ má tiẹ̀ dábàá ẹ̀ ẹ má ní pé ìfẹ́ fọ́ lójú bẹ́ẹ̀ ni ọba ara lọ́lọ́run kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run àwọn kan wà tó yẹ pé ọlọ́run kan wọ́n pọ̀ tó bá dẹ̀ ti dásìkò yẹn náà tọ́lọ́n bá kọ́ wọ́n pọ̀ nítòótọ́ ọlọ́run mọ̀ bóyá máa ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu tó jẹ́ pé ìgbéyàwó yẹn á ṣeé ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹnu ẹ̀ rárá kò jọ asas ẹ má tiẹ̀ dábàá ẹ̀ kó oníkálùkù kí ọkọ gbọ̀tún kí àwo gbòsì ẹ lọ wo ní tìyín síwájú ẹ bẹ́ẹ̀ ni tó bá yìí jẹ́ aaas ó ṣeé ṣe bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan náà dẹ̀ wà tí àrùn ara bóyá ojú dídùn ni o àbí orí fífọ́ o àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní orí fífọ́ kan tó máa ń pè lédè òyìnbó máa ń pè ní migraine headache àwọn kan wà tí mo ti ní àǹfààní àti rí tó yẹ pé wọ́n jogún bá ni orí á máa fọ́n bí ìgbà pé wọ́n la nǹkan àwọn yẹn àwọn kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àwọn gbogbo nǹkan tí mo dẹ̀ kálẹ̀ yìí inú àwọn kan wà tó yẹ pé ó sì látúnṣe tẹ́ bá ti wò tẹ́ bá ti gbé yẹ̀wò tẹ́ bá ti tọ àwọn onímọ̀ ti dókítà àwọn dókítà àbí àwọn onímọ̀ ìbílẹ̀ ń pé báwo ni ṣóṣì látúnṣe tó bá ní bó ṣe látúnṣe kò sí wàhálà tó bá dẹ̀ pọ̀ ọ̀rọ̀ àdúrà náà ni kò sí wàhálà ṣùgbọ́n jẹun pàtàkì tí òun gbọ́dọ̀ máa wò tẹ́ bá dẹ̀ ti ní pé kò ṣeé ṣe ẹ má jẹ́ kí fẹ̀yìn fọ́jú kẹ wá torí ẹ̀ kẹ tira wọnú irú ìgbéyàwó bẹ́ẹ̀ kó má di ọjọ́ ọ̀la kẹ má padà máa gé ìka àbámọ̀ jẹ àbí àwọn ọmọ tẹ bá bí kẹ má padà máa fìyà jẹ wọ́n pé fòníkú fọlá dìde fòníkú fọlá dìde ọlọ́run jẹ́ ká rí ohun tí ó lágbára ju ẹ̀mí wa lọ mí ni mo ní àǹfààní àti sọ jù báyìí lọ lórí àkòrí tí mo mẹ́nubà lẹ́yìn tá a ti gbọ́ gbogbo ilé ọ̀nìwọlá fẹ́ fi tẹ̀lé ẹ jẹ́ ká lọ gbọ́ one million láti ẹnu Davido ẹ̀ bẹ́ẹ̀ ni one million akẹ́kọ̀ọ́ padà yín tèmi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi one million lẹ́gbẹ́ láti ẹnu OBO Baddest èyí tá a lè máa kọ́ sí abala ti celebrity G síbí báyìí mo ti máa ṣe wàkà jẹ́jẹ́ oya ẹ ọmọ ológo èmi òfófó yẹn ó rọ̀ mí lọ́rùn yìí báyìí mo ti máa ń nàfààní àti lọ ṣòfófó yẹn wá bó ṣe ń lọ láàrin àwọn gbajúmọ̀ bóyá olóṣèré tíátà ni àwọn olórin àbí adẹ́rìnpọ̀ṣónú gbogbo ẹ̀ tó bá ṣàti jẹ́ gbajúmọ̀ bó bá ṣe ń lọ láàrin wọn wàá lọ máa bá yín wá wá jáde èyí tó fẹ́ já yín sí ẹ̀bẹ̀ ni wọ́n ní pé ìgbéyàwó hmm, ìgbéyàwó ohun tó lárinrin ni ohun tó yàtọ̀ ni ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó láàrin ta ni gan ìkan náà gbajúmọ̀ ṣeré tíátà òun náà ni Emmanuel Ikubese àti ìyàwó ẹ̀ Anita mo ní àǹfààní àti rí àwòrán ibi tí ìgbéyàwó tradition ìgbéyàwó ìbílẹ̀ èyí tí wọ́n ṣe ẹ̀bẹ̀ ni tábàdẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó ìwà tó ìsíngùn rárá kò sí wo hmm, hmm, tí wo fit meeting àwọn méjì mú un pé ah, ọmọ tó máa tara àwọn eléyìí jáde ń ẹ kúrò lórí ẹ má tiẹ̀ ẹ má tiẹ̀ mẹ́nu bá mọ́ nísìnyí bá mú un pé tó bá ń gẹṣu nù Emmanuel Kubese ẹṣin yẹn ò lè kọsẹ̀ nítorí ọpọlọ ṣẹ̀rí lẹ́yìn ìgbà tó gbé síta báyìí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn bọ̀bọ́ ìtọ́ tí ń wò ó pé àbọ̀bọ́ ìgbógbó ọ̀nà máa wá ẹ̀kàn máa ní kó di adé orí mi gbogbo wọn lọ́jà àwọn gbà àwọn kan stylish àwọn kan sọ àwọn kan tiẹ̀ ní pé okó oríire àwọn kan ṣà ń wọn lábẹ́lẹ̀ pé hmm, kinní kan àwọn ṣàrí sọ nípa ìyàwó kí ló dé kí ló dé ẹ ṣàfẹ́ ni ẹlẹ́ni lẹ̀ ṣẹ́yìn lẹ́ni ìyàwó ni ó ṣàló ní ìyàwó ẹ nǹkan tó dẹ̀ wùn nìyẹn nǹkan tó wùn nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo tẹ́ ẹ̀ ń ṣe kinní kan lẹ́yìn kò ẹ̀ wùn ẹ̀ ẹ̀ dẹ̀ lọ wá onítìín síwájú ọlọ́run dẹ̀ ṣe kinní ọlọ́run pèsè onítìín fún yín èyí tó dẹ̀ ṣe ìkejì títa ni mo rí ẹni yìí lanu ó sọ wípé ah pé kéèyàn máa ṣe ìyá ọmọ pé kó rọrùn o kéèyàn máa fún ọmọ lóúnjẹ yẹn oúnjẹ àyà tó máa ń fún ọmọ pé kò rọrùn à ṣé ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kékeré ni ta ló mélé ilẹ̀ ta ló sọ òun náà ni bámbà mi ìyàwó Teddy A ẹ̀yin náà kópa nínú ìdíje ilé ẹ̀gbọ́n àgbà yẹn Big Brother Naija ẹ̀ẹ́tọ́ ṣègbéyàwó wọ́n bímọ ọmọ ti wọlé wá wọ́n pé ẹ́ àti tọ́ kò rọrùn kò ṣeré ìgbéyàwó nóbì wàsà ẹni bàbá Fẹlá Àgbà tí mo rí ibi tó ti bèrè lọ́wọ́ wọn pé sà kí ni túmọ̀ ìgbéyàwó wọ́n ní pé ìgbéyàwó pé èèyàn gbé ìyà ó wá wò ó àmọ́ ń gbé hùn hmm, ibi tí bàbá tún gbé ọ̀rọ̀ yìí lọ hùn hmm, tí bàbá farabalẹ̀ tún dáadáa rí pé bàbá ní àwọn ọ̀rọ̀ kan sọ ńbẹ̀ ìgbéyàwó ò ń ṣe ìyà ṣùgbọ́n iṣẹ́ ńlá ni ẹ ibẹ̀ ní bàbá ti lanu sọ nípa àtitọ́jú ọmọ kò rọrùn à kọ́ tó tọ́jú ọmọ gbogbo ẹ̀ títí títí tí a fi dàgbà bẹ́ẹ̀ adẹ̀rẹ́ àwọn tó bí méjì mẹ́ta mẹ́rin àwọn tó bí twelve gan wà kẹ́ bá wọ wọn kẹ́ bá lè mọ̀ pé n hmm, kò ń ṣiṣẹ́ kékeré lọ ṣe ẹyọ kan lọ́sibí tó yìí ṣe kiri tó yìí ni pé àkórọrùn ẹ okun àti agbára láti lè fi tọ́jú ọmọ ẹ débi èrè tó jẹ́ pé òun náà máa dúró máa dìgbà fún ẹ ọlọ́run á fún yín ní okun àti agbára náà lẹ́yìn gbogbo gist tí mo ti wá múlẹ̀ fún yín báyìí orin wọn lábẹ́ lọ gbé bọ́ọ̀dì wá sí ẹ jẹ́ ká lọ gbọ́ sẹ́lẹ́nsẹ́ láti ẹnu àrísàn ẹ bẹ́ẹ̀ ni ó pélé oní pé sẹ́lẹ́nsẹ́ gbogbo ilé ayé gbogbo ìlàkàkà ilé ayé kò gbá gìràgìrà rárá gbogbo ẹ̀ sẹ́lẹ́nsẹ́ ló gbà ẹ jẹ́ ká gbọ́ sẹ́lẹ́nsẹ́ láti ẹnu àrísàn.